pipo make una carry una joko make una sit down come listen <laughs> one ekiti woman don cry come out e don come talk the talk o oh. e say all dis one wey dey do for social media concerning wunmi e say im dey ghana right now im dey come <laughs> naija e say dis one when they the matter wey dey happen for social media where people dey talk go here dey talk go there e say they need to go spiritual right now e say e give w hmm, a year hmm, because when e come they need to do the needful e say no be the one wey dey do for social media says e say this is the time wey be say they wan go spiritual no be me talk am make una dey look me make una come hear when the woman dey use her mouth take dey talk the matter now i say e this matter don pass be careful because we dey hear say w say e no see the paper <laughs> when dem write through the court make dem go do dna mm-hmm. The woman don para e say time don reach wey dem need to do the other things. <laughs> wey dem need to go the other way wey dem need to do whatever dem need to do so that mohbad go get justice my people make una come hear about herself when the woman dey talk the talk oya oh, yeah, let's go there. ẹjọ gbogbo ẹni tí sọ̀rọ̀ ká lọ́mọ Ondo State nínú yín ọmọ Ondo State tó bá wà ń bẹ àmọ́ ìlú tó ń pè ní irun àkókò. mo mọ ìlú àkókò àwọn fi nìkan níbẹ̀ Èkìtì lèmi ti wá ń tèmi I'm from Ekiti State I know yes. I visited Akoko once because I had University. So one of okay. my seniors died. Yeah, I uh-huh. went there to do his burial. burial. Yes. Okay. Ẹ tẹ bá mọ ìrùn àpókó ní Ondo State, gbogbo ayé ma ń gbọ́n tiẹ̀ ní ó wá dùn mí wípé mi ò ráyè lọ́lé. Ọmọ Ghana ni mo wà bá ọmọ mi ò jẹ́ ń lọ́lé. Ṣé ní gbogbo nǹkan tí Wùmí ń ṣe yà àti kábíyèsí? Ó kéré. Ṣé Gèbúrò Bàǹgà ó kéré? ọ̀rọ̀ wọn ò gbà mí ju òbúkọ àti ajá àti àdá tuntun tó máa fi síná tó máa fi gba tó máa fi yanjú ọ̀rọ̀ wọn ó kéré dùn mí wípé ọmọ mi ní kò báyìí fún mi láti lọlé lọ́bẹ̀ pé mo lè lọlé ni èyí kan mú kò gun ògún pa èyí kan mú kò èṣù èṣù tí ló ló ló pa sọnù Wùmí hmm, jáde síta kó sọ̀rọ̀ tí ò bá jáde síta kó sọ̀rọ̀ kí Wùmí kí kò bá di tọ́pọ́dún kan kó bá ti mọ̀ sí ń kó fọ́ máa lè ní mo èrè ní ìrùn èkìtì. Hmm. nǹkan tó yẹ kẹ́yìn èkìtì ṣe lẹ̀ ṣe ń ṣe yìí kẹ má dọ̀ nǹkan tó yẹ kẹ́yìn èkìtì ṣe lẹ̀ ṣe ń ṣe yìí. mò ń gbé mò ń gbé èkìtì ní ìlú bàbá Kobadi sí ìlú mi fifty naira ní síra ìṣe èkìtì ni mò ń gbé bàbá Kobadi jọmọ ìkẹrẹ bàbá Kobadi ló kí kírísítẹ̀nì bọ̀ kó bá ẹgbẹ́ ọgbọ́n ti kírísítẹ̀nì rè kó kó yá ṣeun sọmọ rẹ̀ kó rú ọmọ rẹ̀ kó yá padà sórí òkè kó yá kó yá gbàdúrà Ọlọ́run máa dáríjì. wọ́n ní ká fi sí késàrì ní ti késàrì. yes mm-hmm. èrò kọ́ pọ̀ kó fẹ́ èrò pọ̀ kó fẹ́ dìde sọmọ rẹ̀ ṣùgbọ́n bàbá kò bá di ẹ ẹ ẹ ẹ mi mọ̀ọ́dún tẹ̀lé mi gan fúnra mi sẹ̀lẹ́ ni mo rè sẹ̀lẹ́ ni mo rè ṣùgbọ́n mi ẹ sọ ní ọmọ bọ̀ lọ̀ mí kì í mọ̀ gbà àǹtí mi kan kú nígbà kan ó fẹ́ lọ sí ìlú òyìnbó náà ti pè á súnlé ní London kan pàdánù ọ̀bẹ lásán lọ mú kó ọ̀bẹ la roka mú kó nílùú Èkìtì ọ̀nì kó pa ó múra US láti lọ ní ó ti dé US tó ti gba ó ti gba visa rẹ̀ níyàálé rẹ̀ kesi kílẹ̀ sí mo ti kú èdè yọ lọ́mọ́ amúgidúgun bàbá Kobadi ló ń ṣe sùn ẹgbẹ́ bàbá Kobadi ló ń ṣe sùn ẹgbẹ́ o ṣùgbọ́n mo bẹ̀ wù mí mo mọ bẹ́ẹ̀ wù mí o mo mú kúnlẹ̀ àbí amọ̀ mo mú bẹ́ẹ̀ mo mú rò bí mo mo mú bẹ́ẹ̀ kò jáde ta ló jẹ́ ṣèyí come out kó bá ti yọ ọ̀fọ́ kó jáde ta kó fọ́ ó èsùn ká ṣe ọ́ ṣùgbọ́n wọ́n kọ́ wọ́ ibẹ̀ kó ti gbẹ̀ ṣé obìnrin ṣé obìnrin ni ṣèyí náà àbí ọkùnrin because uh, Mohbad has a he had a is manager whatever obìnrin woman that is alleged to be the lesbian mate of Wumi. She ran to Dublin. Mommy. She, she, ma. Ṣorí òkè ìṣẹ̀lẹ̀ Mo pe inú lẹ́nu ọ̀fọ̀ kí bíbẹ̀ pé ṣé ìjẹ́ ṣe yàn tìbú sí mi ó yọkùnrin bóyá obìnrin. Mo bẹ̀rẹ̀ inú lẹ́nu mo ránṣẹ́ sí ìmọ̀ fún ọ̀fọ̀ ìṣe ìjẹ́ ṣe pé ìṣòro nìkan ló pa á. Ṣé ìṣòro nìkan ló pa ìrẹ̀? Ìmọ̀ òbínú pé mo dárúkọ ta tó fẹ́ ṣe nǹkan ló fàìlẹ̀ mo ránṣẹ́ sílé nítorí ẹlẹ́jẹ̀ funfun lọmọdé ni èmi gan fúnra mi ẹlẹ́jẹ̀ funfun so ni mo fi wọ́n pé o mo fọ pé pẹ́kọ̀ bè náà nẹ̀ pé èjò ló kọ ọmọkùnrin kó bẹ̀ tó gbé omi ló ti gun náà ti gun kó mú lọ ọmọ hmm. ti pa ilẹ̀ ó sì ní kó bá ti pẹ́ ìsùn lè fún ọ̀bí ọtọ́ bẹ́ẹ̀ ọmọdé ní sùn náà yàrá yá bá ìbá mi bèrè lọ́wọ́ black mi gbé èsè ìjẹ́sẹ̀ yìí pé òun náà dé èṣù dé èṣù láàlú ògiri àti ní ṣiṣẹ èṣù dẹkọ. ó wà ní ó ti kúrò ní Dublin sí ó wà ní wọn ló wà ní bóyá Netherlands ló ń try láti gba she is trying to get asylum she is trying to seek asylum she went to yeah. allegedly she were, were told that she waka go Dublin Dublin be like say Dublin go pick am. I sure she dey come for the birthday party because I think I saw she dey at the birthday àǹtí mi ó gbèdégbèdé afẹ́fẹ́ o àgbẹ̀ alẹ́ èṣù làlú àti alẹ́. I think Seyi came to the party party o because I think I, think I saw her. Send us the video and let us okay. see. Okay, okay maybe when I see the video because party. I think I saw somebody that looks like that Seyi. Bẹ́ẹ̀ mọ ni kó jẹ́ nínú rẹ̀ ọ̀fọ̀ ọ̀hún sí mi pé kí mi bèrè ṣe jẹ́ Seyi pé èṣù ló pa ìrẹ̀. Bóyá obìnrin ni bóyá ọkùnrin lè mú mo kúná ní súlé ní ṣèyí yẹn ó gba gbogbo owó tó kọ́kọ́ dá gofundme kan tó ń ṣe she collected the gofundme and ran away yeah? she ran to England to get help to seek asylum. Mm-hmm. <laughs> so she's the one that is closer to the dark widow because she used to she used to do uh, eh, let's to snitch apart from snitching she used to do the the thing mo máa ń wò wọ́n ẹ bọ̀ lulẹ̀ ẹ bọ̀ lulẹ̀ so mo ti bọ́ ọmọ mi ìyẹn ara mi ìyẹn agbọ́ mo ti bọ́ ọmọ mi kéjé mi lọ súlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yọ gbà mí ju hundred thousand lọ́mọ àná kan bá ti yọ ọkọ mọ̀ bá ti yọ gbà mí láyè kí mi lọ súlẹ̀ òbúkọ àtajá àtàdín àgbá epo ṣe mọ̀ pé ògùn e, e, e, ìjà dín òun náà ìwù mí ló mú kó. bẹ́ẹ̀ni ṣòun ló na ọmọ káyé bá ti yọ gbà mí kọ bá ti yọ fún mi láyè kí mi lọ túlé fọ̀sẹ̀ kan màá yá yanjú rẹ̀ kí mi sí àbọ̀dúlé wọ́n ní mẹ́rin níbi kì máa ti ṣe ní Ghana níbẹ̀ Ghana ní mìíà <laughs> ọmọdé mèrù àdá tuntun kà á mú síná ká gbóná làlàlàlà nà á mú bẹ́ ajá nì nà á mú bẹ́ wúrẹ́ nì kà á mú kò gún kà á mú kò èṣù kà á mọ́ sí wọn kéyà tí wọ́n lù kìlìkìlìkìlì tí wọ́n jáde wàyà sàgbàdo síná wàá sọ́ọ̀sì wàá mú òbí wàá sọ́ọ̀sì wàá sọ́ọ̀sì. Can't you send somebody to do that? Ṣé ẹ lè bẹ ẹnì kankan lọ́wọ́ ẹ̀? Can't you hmm. send somebody to do that? Àǹtí mi, ojú ọní ìyọjà bójú ẹni. Ó yé mi. Kí ni níbẹ̀ fúnra mi kan ṣe bẹ́ẹ̀ lójú mi? Ká lọ ọjọ́ méje náà. Ọjọ́ méje náà mú ṣe é kí n máa lọ síbẹ̀ lójoojúmọ́ kan yá kan pé kan tàdí àásín. <laughs> Ìhòríhò. <laughs> but it it mo ti mo ti bá òrò bá òrò á dá mi we heard we heard it's alleged that the mm. father of the boy has travelled to Ekiti we don't know how true that is. bàbá ní ìfẹ́ ṣe ń wo ògùngùn kó bá ó lọ sùn sí Èkìtì dé Ìkẹrẹ Ògògà ọba Ìkẹrẹ gan burú ju ọ burú ju bíi tùlù mi ni tẹ́lú Ìkẹrẹ ọ̀ ìyàpọ̀ mọ́tò ọ ìyàkọ mọ́tò mọ́tò níyàkọ ní kẹrẹ ìkẹrẹ gbóná ṣùgbọ́n mi mọ mi mọ ọdún bàbá kò bá dì í mi mọ ọdún tẹlẹ pé mo ní nọ́mbà rẹ bá ti ké sí kéèké iṣẹ ọsùnkún lọ yàgò gògà tó olùkẹrẹ ké ìṣẹ̀lẹ̀ sí ọ kàn gbégbé kàn gbó kàn gbòòrò kò wù mí kàn gbégbé kàn gbá gbégbé òrò ó dùn mí tó ti gbà kí mi lọ sílé kí mi lọ sí èkó ní oṣù kó kọjá méè gẹẹtì rẹ méè rí bàbá kò bá dì í mo dé kòròdú méè gẹẹtì rẹ kí mi sì padà sí Ghana ọjọ́ mẹ́ta péré ni mo lù because they have moved them. They don't move and come out for normal place. One, two, they say at this point, he don't waka go Ekiti. Hmm, Because that widow, they swam for something. And he know they on ground. So I guess they, na, na legal team, they they going to handle them. if dem know how to because that's illegal thing dem dey dull dem no dey do nothing. ẹjọ kí ni kọtẹ ló mi gbọ́ òyìnbó dáadáa. ok wọ́n ní wípé wọn ò sí lẹ́kọ̀ọ́ báyìí mm. pé wọ́n ti rìn lọ sí èkìtì. àmọ́ kó tó lọ ṣe níbẹ̀ because that widow. ó lóun sùn. ṣé wọn náà mọ́ ní ká Iyabo Ojo is her mother, is her snake queen mother. Iyabo ah. Ojo ni ìyẹ́ ẹ̀ aṣẹ́wó àgbà aṣẹ́wó àgbà àwọn ìka. Ìkó máa ń pààyàn náà. Òun ló jẹ́ olúdúró bí ìyá fún nínú ayé. Ah. Kàjẹ́lá ti wúdi. For ritual for na she be her mama. Àǹtí mi, Kàjẹ́ bá ti lọ di ṣé àṣẹ olórí nìkan ní kẹtàyé àgbà bí olórí àkọ́kọ́ mórí ba orí pé kọ̀ọ̀kan wí nǹkan mórí ba orí bí àríbà bẹ́ẹ̀ ní níbẹ̀ ẹ ṣàṣẹlẹ̀ nìkan náà yọ ọgbọ́lùdí kó bá làjẹ́ kó ní ké làjẹ́ kéju kékejì àjẹ́ làjẹ́ àjẹ́gbàjẹ́ ìmì. ó bẹ́ẹ̀ ni àjẹ́gbàjẹ́ ìmì àti ìráyè tó ti lè dúró mo ti gbàdúrà sí lọ́sẹ̀ ní ọ̀dọ́ lókìkí bọ̀ yìí. Ìyábọ̀ Òjó gan fúnra rẹ̀ orúkọ rẹ̀ á nínú rẹ̀ orúkọ rẹ̀ á nínú rẹ̀ máa pọ̀ orúkọ rẹ̀ á sí. Wọ́n fẹ́ lọ gbé ọmọ yẹn dànù ọmọ wọn fẹ́ gbé jáde nínú géètì kán lọ gbé Wọ́n wá fi padà. Hmm. Black widow wàá rí òhò bíi tó àgbàdo ṣe ayé ló fẹ́ bẹ̀ káyé ló sí òhò tẹ̀ náà tọ́ sí òhò gbè. Àgbàdo bàbá bóyọ bóyọ bóyọ pẹ̀tọ́ ẹsẹ̀ tẹ́bà ni kò sí say as we don't know before say as they put that boy for under step then he won't carry and go through way somewhere as all of us don't know before. Mm -hmm. but di delay wey they come meet now, how they go carry am enter inside car move on, go through where na waiting there for di additive na before if papa go show up so she no eh, dey play say say dark widow say e life e no go good say everything wey dem do for dat boy dem go do for am too. small ó gbẹ dànù ó gbẹ dànù bó ṣe wà yẹn ó máa gbẹ ní iṣan tó máa rẹ iṣan tó bá ń fa omi á máa fẹ̀jẹ̀ iṣan tó bá ń fẹ̀jẹ̀ á máa fa omi àdàbí ah. tí ò bá ti jáde má bẹ òbò yìí. bàbá àdàbí tó bá mọ ọmọ ọjọ́ mọ́ òsì. you never know anything ṣé na so e go dry till dey kpai. ọbẹ̀ ṣe ọbẹ̀ ṣẹṣẹ lè ṣẹṣẹ mú ṣera rẹ̀ ṣẹlẹ́ṣẹlẹ́ bẹ́ẹ̀ ni ṣòro máa jẹ́ lórí àtún. ó dànù wùmí ọmọ wùmí ọmọ àjọkẹ́ dànù ó rugi oyin èdè pàmì mọ́. Will be the daughter of uh, eh, Ajoke, as you know, say the mama na Yeah, last eh, Ọlájùmọ̀kẹ́ Ọlájùmọ̀kẹ́ ṣé ìjọ ìta àjọ. I wrote it today for my house. I wrote it for paper. She come dey send the incantation to am. Say all the things wey she do, she do, e go backfire for her head. Kama na kama. So bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn iṣẹ́ àjẹmíráyè lọ súlé àjẹmíráyè lọ súlé ọjọ́ méje náà mú ìbọ̀gún mú òwò rì àjẹmíráyè lọ súlé. kì í ṣe pé mo máa lọ ṣe ìdílé mi náà ti ń ṣe é ní irun ní òyì kẹ béèrè pé ta ló mọ irun ní òyì ìdílé mi náà ti ń ṣe é ìdílé mi náà ti ń ṣe é bẹ́ẹ̀ irun àkókò èyí ṣèkìtì irun àkókò. irun àkókò ẹ̀rù ìbèrè dáadáa wọ́n fi pé ta ló hmm. báwo lẹ ṣe mọ ẹni tó ń jẹ ẹni tó báwo lẹ ṣe mọ bẹ̀. ọgbàgì hmm. àkókò. ọgbàgì àkókò láì wọn á dé irun kan tó dé ọgbàgì. yes àkùngbá àkókò. yes. tó bó ṣe jẹ́ nìyẹn tí n bá ti lè gẹ̀ẹ́tì ọ̀nkù mi yẹn lénìí tó bá kó bá mi pa wòrò tó mo fẹ́ bá sọ̀rọ̀ iye tó bá fẹ́ gbà lọ́mi màá sún mo fẹ́ jẹ́ kọ́ mọ̀ wípé èṣù wà ọlọ́run wà ṣùgbọ́n èṣù máa ń ṣiṣẹ́ kíákíá ni apanilẹ́kún lè ṣù kí ọlọ́run máa ní sùúrù ní o. mama when she get chance she go contact some people wey go support you during some runs. Eh? e say devil and god dem dey beg dem work to do but devil own e dey fast pass god own god own dey take time so they go go meet devil make devil welcome him pikin back to him kingdom that one na adam shao but they go beg devil lọ́wẹ̀ meaning that he dey say there's an explanation he has when dey say belọ́wẹ̀ the this, this work i'm trying to interpret it this work you suppose do am step, but because of the gravity of the work dem fit give you alternative say okay if you feel say you no fit do am send somebody else to do it and wunmi too has been doing it she has been sending somebody else to do her work so like for example somebody can go and work for wunmi now do juju for wunmi now instead of wunmi going the person goes the person will now be saying wunmi's name the person be calling wunmi's name i wunmi Anybody that does this thing to me, let the person cry. Blah blah blah blah blah. now the danger in that thing is if the original person doesn't do it and there's a backfiring, it might backfire on that person. Or the two of them. Ma? Tẹ́rí gbogbo ògùn tí Wùmí ní sára. Hmm? Tẹ bá kọ́kọ́ fẹ́ ṣe nǹkan tí Wùmí, wọ́n á kọ́kọ́ ba gbogbo agbára tó wà lára ẹ̀jẹ̀, wọ́n wọn á rí nǹkan tẹ́lẹ̀ jẹ́ kó má bà gbogbo oògùn tó wà lára ẹ̀ jẹ́ tí ẹ mọ gèrèpè ẹ mọ wéèrèpè ẹ mọ wéèrèpè ẹ mọ ewé wèrèpè ṣẹ mọ tó bá ti dóyàn wọn ní wọn ní kí wèrèpè bá ti dóni gidigidi lọmọdé sábọ wọlúlẹ tó bá ti kọ́kọ́ gbogbo nǹkan tó wà lára Wùmí jẹ́ èdè àdìàbò á mú. So ah. they talk say we didn't get Juju as we all know. We don't know that was his last year. They say if they won't really catch am, they have to destroy all the things wey dey for our body, including that ring. There is something they can do to destroy everything. And then she go run Kolometa. You e get one plant when they dey call Wereke for Yoruba. That plant, if they throw away for your body, e be like stinging nettle if there's nowhere for your body that's why you go dey dance talongo the thing go dey pinch you e go pinch you like say dem dey chew pee for your body e go dey your body for a long time before e go subside so e say if dem if dem do wetin dem go do for am yeah, say she go begin dey feel those kind of pains for her body So right now, she still get uh, uh, some juju for her body wey she dey use. They manipulate people, they waka. Please mute when you're not talking. Please mute when you're not talking. Please mute when you're not talking. Our sister two three one two three one one. Please mute, oh, You the coroner didn't mention anything about the pastor. Nobody wants to get into the pastor. Exactly. Okay. Some of the people in that church were abusing me back then. I didn't care. And the man said we eat anointing gum, when yeah, the anointing was eaten, okay. then okay. take him to the hospital. Nothing can be so that when he... No shame for Interest. Don't speak on my behalf. Let me speak on myself. Kemi is a Yoruba name means nothing. Okay, native tongue is not used. I'm a journalist. I spoke in English for 30 years because I uh, needed to speak. They have no empathy. tó oṣù méjì wọn tó bá ti jí láàárọ̀ báyìí mo kàn tán láìpẹ́ tó bá dìde kúrò díẹ̀ ó yóò lọ gbóúnjẹ ni láàárọ̀ tó oṣù méjì ìyànjẹ dẹjẹ ẹ̀yìn ní òní ṣe kiri ká àmàdánísí àmì káyọ̀tì àmì dísàmì dàs kí irú àwọn èèyàn wò nìyẹn àbí iṣẹ́ ìyá ní àwọn ní irú àwọn èèyàn bá yẹn ló yẹ kó jáde tí ọba yìí wípé bí a pé society wa náà àti pé social media kò sí ẹ̀kọ́ tó dé ìtúmọ̀ um, ṣé irú ọ̀bùn kejì sí ẹ̀ yẹ kó jáde síta máa Do you remember the free show? sójà kọjá ní kó máa sọ̀rọ̀ níwọ̀n tó mọ ẹgbẹ́ ọ̀lẹ́wọ̀n kí ni bọ́lá sọ ìtìjú lágbàá ni ṣùgbọ́n ọ̀nà lè jáde òfẹ́ òfẹ́ òfẹ́ wẹ̀ ló mọ̀ ṣára tiẹ̀ mọ̀ ṣára tiẹ̀ wẹ̀ mọ̀ ẹ wo ni westo yẹn ẹ ló kún ní husband of the year bó ṣe ń ṣe Wunmi lack Wunmi owes Mohbad rẹ kìnnì kan of care duty of care kìnnì of care negligence of this negligence of that wọ́n gbéyàwó ẹ̀ sí police hmm. station torí kéèsì fẹnu wúgẹ́ẹ̀tì tí wọ́n lọ ṣe. Don official say you are a liar. a one talk liar, he spell layer because mama be like old layer. She get the sense of old layer. She lay am as egg. Na from egg lórí broken hatch comot egg turn. You suppose remove the D-U-L spell am as D-U-L-L because now you dull pass of this entire generation. You are so dull that they don't fit put you for Gen Z. Your dull is better than next generation. People are ready to help him. People are ready. Make they reach out. People dey call. Big, big, big, big sound. Well, that's just the that's just the uh, bottom line. He's just calling out. That's what she said eh, now. Together with Baba, just come out and speak. I think I can put my camera out and put it so that you can see. But please, someone is calling doll, doll head, doll. Yeah, it's true. I just heard this. I didn't hear what you guys were saying before. Now, I'm sorry, but yeah, I know that sounds like that phrase. Who is he calling doll head or whatever? Anytime he's doing the show, if you are familiar with the show like that, there are some people who are always coming for him in the comment section. So he will always nail them, he will, he will always rapture them according to him. He will first insult them before he raptures them. Like rapture meaning he block them, they will never comment again. Oh, so if I will bring negative comment, he will just yes, nana, nana, comment it like that. Oh, so I feel somebody, he, he, he has already interviewed Karimo, you know, um, I think last month, uh, sorry, last year, thereabout. Please, everybody should come back to life later around kind of on, on their side, kind of, you know, because so let's go uh, until now, yes. it's now saying that um, this, this thing is not now, it was last month. Just this video is 29th of March. So until now, that is now saying that women should come out and joke. Why did he not say that all since? And some people are of the opinion that Uh, they are that he collected money from Karimo to interview her on the speech. According to him, that when he interviews on the speech, page, he gets about a million or so or more And um, then when the person finishes, that person start talking, I understand. Because sometimes you say, let them finish, like that, that come and talk later. Okay. now to call on all of them now to come and talk. Why did you not call them to come and talk? No, before? no, it's good. No, it's good. As you talk to talk. No, it's good is uh, I don't want anybody to understand what you're saying. That's what you're and all those things. Yeah. She so, said, she sent me text now. It's just mark. She said she's going to review more evidence around 10. So we'll bring that in around 10. Yeah. Mr. Kuda Can you hear me? Black yes, sir. Yeah. Thank God, sir. Talk to Dr. Man. Talk to deliberate on the UNESCO line, which is on the 15th of May, which is next month let's talk about the corona inquest. What are we expecting them to do? Because as for me, I'm expecting Prime Boy to speak on this next corona inquest. Why are they just letting uh, only Prime Boy, Prime, I mean, what's it called? Sorry, um, spending. Only spending have been speaking for the two times uh, the corona inquest was. Uh, um, when they started yeah, the spending speak, yes, the second one, spending speak. So are you, uh, me, I'm hoping and I'm, I wish they can let Prime Boy speak on this third corona inquest that uh, they're going to, that's coming up on the uh, 15th of May. My own point of view, though, because well, we cannot um, just allowing uh, only spending to be talking. Thank They, sorry, Mr. Kule, they can't be allowing only spending to be talking when other when the other person is not mm. talking and the first one they said uh, boya what's his name spend yes, vented or something and the second one they said the judge was sick the third one we don't yeah. want story yeah, from any one of them please yeah. they should let prime boy speak on that next yeah. corner inquest yeah. that is that is coming up on the 15th of may yeah or what do you i mean what, what can you say what are you expecting to me i don't know how to put this but i, I just hope they let uh, Uh, Thank you, I was God God you. Okay, well, that, that's Thank a you Thank you, I'm sure that the new legal team have now sent some um, names to the magistrates to invite them to speak. I don't know if it will commence from the next inquest, I'm not sure. But I'm sure that they are they have worked on some new persons that they want to invite so that they can testify um, to help the case. Um, uh, I hope, I hope Primeboy is also on the list. And um, another thing we need to talk about is that are we going to continue with this 30 minute, one hour inquest? Because if you continue with that, we're not going to go anywhere. Because how, how long would that, how can that help us? Considering the kind of um, time factor and every other thing. The, judge will just come and say she's sick, she's having a headache she's having cramps, she's having this, she's having that, and then she throws the request. No, that's that's. Are they, are, they, are they going to? Are they going to keep on telling us different stories? Uh, somebody's sick, somebody's break their neck, somebody, something like this happen every time. When and we we still expecting more for Spendy though because Spendy uh, was in the house with um, Mubad um, few hours before the incident happened. So Spendy still needs to tell us what led to that fight. Because he was there. They all went to the show together, come back home. He was there too, in the house. And if I think the fight continued. What led to that fight? We must, they should, you should speak what led to that fight. And some of you, uh, bad friends. Yes, please, go ahead. I don't, I don't think spending is going to give us anything extra than what He has already given us. You understand? It's not going to give us anything extra than what He has given already. So we're expecting more to that, then I don't think it's, it's just it. Because it was, the, was the one that we invested a lot of hope, a lot of hope on. But where did that hope take us? Take us somewhere, somewhere we don't even know. You understand? So um, I think when you prime boy, you should be able to shed more light and also counter spending on the last. I think at the last inquest, he was also saying that um, there was a punch on the Prado glass. I think so. I think Prime Boy should come at that and clarify things. For me, I don't think uh, spending is okay. going to give us anything extra. Okay, that. Okay, Mr. Uh, Kule, that means they should let uh, Prime Boy speak then, because Prime Boy have one of two things to say. They should let Prime Boy speak on this next coroner inquest. Yes, not only Isn't Prime Boy, Prime Boy, Prime Boy, the nurse, and some representatives from the hospitals, uh, Kuramed and Perez, uh, to come and affirm the time and the state of the body as at when the uh, as at the arrival. You understand? And then also, I think they should invite the Yamuban to you know give us a particular time because she's one saying Monday now. You understand? They need to bring her back if she can come and affirm that Monday she's uh, emphasizing on. Then that can help us uh, move past this one Go. That, that, one, that one is a police. That one should be police uh, job. Police need to summon the Iya Mohbad for questioning, which is a personal questioning because nobody should go with Mama Mubad. if they are, if they really want to do their job. And that woman must provide that proof, evidences that Baba Mubad was the one that sent people to Mubad's house to stab him. They need to arrest that Mama Mubad for questioning then as at oh, this is the proof. As it stands, the police will not do that. So, in order for us not to invest too much of hope on them, they have written petition against Darusha. Till now, I don't think they have arrested Darusha. You get it? So, um, now what putting Mama They say they are, doing, too. they are doing everything. Uh, they doing, they doing. I remember when Chepeteri went to station then when you were doing video uh, uh, the police said uh, blah blah blah you can see how the way she was talking that they are doing the police the police are doing their work so why are they not why can't they see all of those things that they're supposed to would have done they are not doing their investigation i mean investigating those this case very well They're not looking into some people, and the Baba needs to sue. Baba needs to arrest Yamuba to come and to bring the evidence out where Baba sent um, uh, uh, those people to go and stab Mobad. Because you, can just, you cannot just sit in somewhere in that room and Wumi is only the, what's it called, um, uh, uh, the phone, telling Baba to say sorts of things, and that woman is saying different things every day, every day. People can't just sit down and be watching that woman like that. Honestly, I wish, I wish the coroner inquest can even, they can even put Mama Mohbad by inviting her to that coroner inquest to say one of two things, to ask her some questions. I know she's going to like uh, say what she actually know, what happened. You know, if the, if Wumi is there, if Adra is there with that woman, she will not speak up. You know. Exactly, that's what I'm saying. That they need to bring her back to the inquest because there's a lot of things she's saying now that I think it will be useful to help us in the case. So if they bring her back to the inquest, let them ask her quest, uh, some questions and let them um, cross-examine her. And based on some some things that she's spilling out on social media and to some uh, media outlets. Let them cross-examine her. Let them confirm timing from her. The time is of essence because you need to check who's lying and who's not lying. Because according to spending the last time, I think he was also